الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين حديث أبي ذر رضي الله عنه إنتي أنكاله ولينا أني دارس دارو إنه دالي لوريو بدبات وفراوه àdéhùn tí inú àwọn àhàdéhùn ànábì sallallahu alaihi wasallam tí ó gùn díẹ̀ òun ni àdéhùn àbíkárò yìí kárànra wa létí nùtà kéńbẹ lánàá òun ni ká fọ̀rọ̀ mọ́ lọ ẹni ọba mọnà ọdún aláwa la fi àmàna o agbára rẹ kọ o ọmọ wa ṣàánú àwọn tí ò tí ì náà torí pọ mọ pé agbára jẹ náà kò jọ mọnà ìwà ní gbogbo wa ní eléyìí àfẹnìyàn ọba fún lóúnjẹ o àwọn máa wá ara jẹ ẹni tí ò tí ì rí oúnjẹ ṣe agbára jẹ náà ọ̀nà ọ̀nà fi rí oúnjẹ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ya ibadi olúwalẹ́yìn ẹrú mi innakum tukhti'una bil-layli wan-nahar wa ana aghfiru dhunuba jami'a fastaghfiruni aghfir lakum ẹ̀yìn ẹrú èmi ọlọ́run olùwà ń bá gbogbo wa sọ̀rọ̀ bẹ́ẹ̀ innakum tukhṭi'una bil-layli wan-nahar bẹ́ẹ̀ tí ń ṣìṣe bẹ́ẹ̀ tí ń ṣe ẹsẹ̀ gbé lóru bẹ́ẹ̀ lẹ́ sì gbé lọ́sàn o gẹ́gẹ́ bí ọmọ ànábì ádámà inú àdámà wa àdámà ọmọ èèyàn oníkọ́mọ ṣàṣìṣe kì í wá ṣe pé ṣàṣìṣe òun gan ni pírọ́blẹ́mù ìdúró lórí àṣìṣe bá a bá rẹni pé wá lákèésí ká má kó ń bẹ́ẹ̀ èyí ò lẹ́sẹ̀. àmẹ́rí kéèyàn ó ṣàṣìṣe kọ́mọ́mọ́ tí wọ́n wá rú fún gbá ìjẹsẹ̀ yìí ọ̀dà ó sì ní àṣàtúrò lọ àtúbà lọ́dọ̀ ọlọ́run o àní débẹ̀ máa o tọ́lọ̀ ń náà nù. olúwa níbẹ̀ tí ń ṣàṣìṣe lọ́sàn-án tẹ̀ ń ṣe lóru yìí wà á na àgùfẹ́ òdòdó náà bàjẹ́ míà gbogbo ẹ̀ṣẹ̀ pátá lè mẹ́ràn ti lè forí jìyàn àmọ́ ò fàṣítàgbèfèrú ní àkùsọ̀rìlàkùn ẹ wá mi lálá forí dín kí n forí dín yìí ẹni ọba wá kọlọ́hún ó forí dín o ní ṣẹ́gínní ní forí dín o lẹ́yìn ọba sì wá kọlọ́hún forí dín o ẹ̀jẹ̀ àmọ́ ti ń jẹ́ ìtọrọ àforíjìn irú àwọn tọrọ àforíjìn kan bẹ tí a máa gbọ́ ní àwùjọ wa ńlẹ̀ Yorùbá yìí kọ́là lọ́dọ̀ àwọn èèyàn náà kò túmọ̀ pé èèyàn wà foríjì o nígbà téèyàn ṣẹ lọ́run tọ́mọ̀ pòun ṣe ń tọ́lọ́run ọ̀fẹ́ ṣe lọ́sàn-án ó ṣe lóru ọwọ́ afẹ́ ní ọlọ́ńdàkùn mọ́sá ti ṣe foríjì mi ọwọ́ akíjọmọlẹ̀ ni wọ́n ń pè àṣetàgbàfóró láàyè àṣetàgbàfóró láàyè bọ́mà kan bá ṣe ń tìwọ̀ náà fẹ́ tí ọmẹgbà lọ́wọ́ àbí tó ń léjú fún un wọn á ń dánu fún ọ pé dájú ẹ má wọrí dájú ẹ gbà dájú ẹ bóò ní òrì lára tẹ náà pé ọmọ yóò tẹ máa ń tó ṣe tí wọn náà wù ú ẹ̀sìn ọlọ́run ẹ ṣe yẹ̀yẹ́ o astagfirullah ni pé ee mo kọjá yìí ni o olúwa mo ṣe ń tí ọ̀fẹ́ o ibi oní mọ́dé mo ṣe kí ni mo débẹ̀ o ọlọ́run gbọ́dọ̀ rí lára rẹ pọ̀ wà rìmọ́fù yàtọ̀ àwọn iléèbó fi pé àá ọmọ lódodo pé kò sí ń tó wọn lọ́wọ́ bọ̀ fẹ́ kò sì rẹ́dí gbóhùn bá forí yìí ọ̀pọ̀ ní débẹ̀ máa torí náà ẹni ọlọ́n ẹni ọba tọrọ kọ́lọ́n ò forí jìn mu lọ́lọ́n ló ń ó ṣe kíni ó forí jìn sáàsì máa ń ti ń jẹ́ àá bẹ́ẹ̀ bá fẹ́ tọrọ àforíjìn kọ́dà lọ́dẹ èèyàn ẹgbẹ́ rẹ̀ ó ní bí ó ti máa wọlé ẹjọ́ máa rún ká ẹ máa bínú ta ẹ máa ṣe èèyàn nu kí ọ̀fẹ́ mi sí ọlọ́run bàbá tọrọ àforíjìn lọ́dọ̀ ọlọ́run ọlọ́run gbọ́dọ̀ rí lára wa lọ́kàn wa pé bá ti ń jẹ́ ọ̀dà o. ẹ dákun ẹ jẹ́ àfi ṣéyìn náà o. ya ibadi olùwà ní ẹ̀yìn ẹrú mi. innakum lan tablugu darri fatadurruni ẹ lè dé ẹ lè lágbàá débi kẹ ẹ lẹ́fàá nìyẹn ọlọ́run sèǹtẹ̀lẹ̀ ní nímà kò sèǹtẹ̀lẹ̀ ní lówó sèǹtẹ̀lẹ̀ ní lágbára kí wàá gbé ọlọ́run lẹ́ àṣẹ ìbọn ọlọlẹ tó bẹ́ẹ̀ ẹ tó bẹ́ẹ̀ gbogbo ẹ̀yin ẹ̀dá tó ń dá wọlé ń tábìlógó náà fàáyé fatanfàáyé náà ni ẹ sì lè tó kẹpẹ ràn mí lọ́wọ́ ẹ sáǹfààní kan fún mi yàrá ni ọ̀dà ojú mọ́sálásí kórè ara ẹni o bí wọ́n dá sí ọlọ́wọ́n mẹ́lòmíì yọ̀ dá sí wa ẹlòmíì ṣètọ́ ní tàn débi pé àwọn alágbẹ́sìn tó yàn yín ìwọ fọ́ ọ kí wọ́n tó bí ọ ẹ̀sìn bẹ o bọ́ọ̀ bá ti ti mọ́ ẹ̀sìn ọwà o ọlọ́run kan fẹ́ sàánú wọ ló fi ọṣẹ sábà bí bó ti gbẹ́sìn tó ládùúgbò yín bó ṣe pé wọ́n ní ọ̀nàwó sí mọ́sálásí yín ọ̀nà máa dúpẹ́ fọlọ́run ni kó ṣe nírọ̀rùn fún ó sì sàn ọ́ lẹ́sà má rí rẹ bí ìgbà tó ń ṣe fẹ́fọ̀ fọlọ́run ọlọ́run lẹ̀ tó fẹ́fọ̀ ṣe fún mi. إنكم لن تبلغوا نفعي وتنفعوني يا عبادي ọ̀rọ̀ tí a fi mọ̀ ara wa ní jáde láàárọ̀ yìí o olùwàlẹ́yìn ẹrú mi ẹ̀yìn ẹ̀dá mi law anna awwalakum wa akhirakum wa insakum wa jinnakum kanu ala atqa qalbi rajulin wahidin minkum ma zada dhalika fi mulki shay'a olùwàlẹ́yìn ẹ̀dá láti ìgbà tá a ti ń da yín àkọ́kọ́ yín tá a kọ́ dá àtìgbẹ̀yìn yín tá a dá àtẹ̀yìn nù yín àtàlìjẹ̀ nù yín tí gbogbo yín bá papọ̀ pé ah, ẹ̀já máa ṣe tọ́lọ́run ẹ̀já máa bẹ̀rù ẹ̀ ọlọ́run lẹ́yìn ò lékún kankan náà lè mi ọlọ́run alẹ́ léṣe fífọ̀ à léṣe fífọ̀ ọlọ́run tí ọmọ máa rò pé ah, ní àgbàdo àti ìṣẹ̀gàbá ìfọlọ́run à ó gbọ́dọ̀ mọ iyì wa èyí tó ṣe fún ọ o ti dúpẹ́ rẹ̀ náà ọlọ́run níbi gbogbo ayé àtọ̀tún àtòsí àtòkè àti ilẹ̀ àtẹni akọ́dá àtẹni tá a dá bí gbogbo yín bá ní tọ́lọ́run lẹ́ẹ̀ ṣe ẹ má rò pé yóò lè kankan fún mi ọlẹ́ ìní ọlọ́run o. tọ́ ya ibadi law anna awwalakum wa akhirakum wa insakum wa jinnakum kanu ala af اتجار قلب رجل واحد منكم على على أفجار قلب رجل واحد ما نقص ذلك من ملكي شيئا bàbá àti pé gbogbo iná ilẹ̀ tó pètò pèrò ẹ̀kúra ayé jọ mẹjà tètè ọlọ́mọdé àrí o àmọ́ lọ níbẹ̀ bá tiẹ̀ dán wò àtàkọ́kọ́ àtìgbẹ̀yìn àtẹ̀yìn àtàlìjẹ́ lóyún kò tún nǹkan kò mú nǹkan kan kó ná lóhùn ọlọ kò bó wọn ọmọ jẹ ọlọ́run mọ́ kò bó wọn ọmọ jẹ ọba adẹ́dá tó dá gbogbo yín mọ́ kò bó wọn ọmọ jẹ kó ná lòun ó mú yín kó lẹ́gbàá tó ń bá fẹ́ mọ́ ẹni ọba ṣe tọlọ́run ṣe borí ara ẹ̀ ọmọ ẹnu ẹni ó sì kọ́ tọlọ́run ara ẹ̀ náà lọ́ọ́ dáràn sí lọ́wọ́ wọn rò pé òun ti fẹ́ wọ̀ fọlọ́wọ́ by extension náà má rò pé bí ọba gbọ́ tí màámu mọ́sálásí rẹ bá kìlọ̀ fún ọ pé o sóore fún màámu o sóore kan fún màámu màámu ń ṣe wá àdúgbò ẹ̀dá kan ẹ̀ máa wá mọ́sálásí ẹ̀dá kan ẹ̀dá ti tọ́lọ́run ọ sóore fún màámu ọ̀rẹ́ ara ẹ̀ ló ń ṣe fún mọ́nà àmì làsọ́ọ̀lì hàn lọ́lọ́run wí fálì náfsì yìí wà mọ́nà àtà á fà àlẹ́ yà torí náà ẹ̀dá kan ẹ̀jẹ̀ máa bàjẹ́ máa gẹ́gẹ́ bí ẹ̀dá ọlọ́run gbogbo ní tí a bá ń ṣe èèyàn ọmọ kó wọn bá nu rẹ́kọ́ọ̀dù wọn ojú oore yóò bá ń bẹ bọ́jẹ́dà kejì kọ́ yóò bá ń bẹ eléyìí ni ò ní jẹ́ kí ṣètò yan orí yàn lò débi pé yàn wá jọ rẹ̀ lójú. ẹlòmíì yóò máa sọ̀rọ̀ ọ̀rọ̀ tí ò lè sọ sí baálé wọn yóò máa sọ fọ́lọ́ yóò lọ ṣàdúrà olúwa ti fẹ́ kí o ṣe nǹkan báyìí ta ni ọ́ kọ́lẹ̀ ẹlòmíì ọmọ fọ́lọ́ ní táyì gbogbo irú náfìlà téèyàn bá lòun yẹn àbí tẹ̀sùbá kan lòun fà tí ń bá fi ń wú eléyìí hùn kó fura sí rẹ̀ ètò ọ̀nìjọra yìí lọ́dọ̀ rẹ̀ ńlọlọ́run wí yìí o ọba àti gbogbo ọjọ́ ayé rẹ̀ kí wọn wí yẹn náfìlà ọ̀ lórí ọ̀ sórí kan fọlọ́run ọba àti pò ní ṣe díẹ̀ mọ́ kò sí nǹkan kan kù nínú kínní ọ̀nà ọ̀dọ̀ ọlọ́run tọ́ lẹ́yìn àké iná lọ́njọ́ yé wa o lílo rẹ̀ lọ́njọ́ rọrùn fún wa. هذا والله أعلم وصل اللهم وسلم وبارك على نبينا محمد وآله وصحبه أجمعين وإياك